嗯。 الأولى وكفنا إخوانية لا أني أقول لا يعني ومن لا حلوة لا يتكال النكاح وعن عمر رضي الله عنهما أبا حديث وفتره عبد الله بن عمر وعلامته أمره أنه طلق وتركه وهي حامل رسول الله صلى الله عليه وسلم يصلحها وبذل منكم من شاء حسب قطعه وضمن ذلك وإن شاء وضعوا به طلقا قبل الجواز الصواب العزة التي أمر الله أن تطلق لها النساء إليه عزة يرى قد القرآن الكريم فتطلقهن لعزتهن في حق أبو بكر الرشدان ثم يأتي نوع الدين أمارة

kálukú ṣe ẹ̀kọ́ sùn tí wàá ti kó ẹ̀ yálà wà lóyún ní àdúgbò sọ̀rọ̀ tí wàá ti sọ̀rọ̀ nípa ẹ̀fẹ́ náà kò ní ẹ̀lẹ́ kọ́ obìnrin kalẹ̀ àmọ́ wàá ti kó sórí ọ̀rọ̀ kọ́ ọ̀dọ́ ní sọ̀rọ̀ ọ̀dọ́ tó ń bọ̀ ẹ̀. Thank you.

ìlòkí nínú tó gbogbo ìṣesí ẹ̀dẹ̀ máa ń máa ń kó ìrìn ní ara tó ìyálẹ̀ kú sọ́pọ̀ láti máa fi mọ́. ilé kò nílé ọba kò ní dékọ̀ ló wàá dà wá sí dékọ̀ ló wàá fún ìgbéjáwó ẹ̀fẹ̀ sí ilẹ̀ ní ilẹ̀ ní. ṣé gbogbo àti ìyàbá ń pè ní àbí kí ẹgbẹ́ ẹni tí ìlàgbọ́rọ̀ wa wí fún un. ó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá dúró lọ́wọ́ pẹ̀lú àwọn olóògùn. àìpé ìgbà bí ẹni pé ìsìláàmù fẹ́ ká máa ti dáadáa tí àwọn tó bá jẹ́ àná ẹni bẹ́ẹ̀. ìmọ̀ á gbìyànjú ìmọ̀ ìnáwó ẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ ti fi ìlàgbára mọ́. ìyá ti máa ń pè àwọn ìsìláàmù àti ìlú ọ̀pọ̀lọpọ̀ àbáyé bẹ́ẹ̀ ní káwọn ti bẹ́ẹ̀ mọ́ ọ̀tá bá ní àná lókè káàdé wọn lórí ìṣòro òfin náà sára sọ̀rọ̀ lórí ìṣòro lórí ìṣòro náà. àwọn ẹ̀rọ ìṣọ̀kẹ́ pé ọlọ́run ti ọlọ́run tó ti pọ̀ ẹ bá tó wá bí o ọ̀rọ̀ ìdí bọ́ọ̀lù ìdí bọ́ọ̀lù ẹ̀mí ìdí bọ́ọ̀lù tó máa padà wáyé á tó wá lọ pé ẹ̀kọ́ ìdí bagi bagi bagi kuno ini kita. Jadi itu makan kau mau lebih, kau mau lebih. Ini bagi bagi bagi kuno. Itu isi ini aku rasa tidak ya. Punya apa? Hanya kini. Eh, itu macam. Ah, kalau ada itu, akan akan orang berdua dalam. Untuk apa kita dapat pé òwe àkókò bẹ́ẹ̀ bá wà ní àkókò kí ẹ ti ká lọ. ó súnmọ́ fún wa pé tí wàá lẹ́nu ó súnmọ́ fún wa ti bá wọn. pé mo lọ́ba ti tẹ́yìn ń pe òní ọlọ́run di ibẹ̀ tí àsìkò ń tán ní ìyá rẹ̀ kọ́ ìmọ̀ nípa ìpadà tàbí wọn lóhùn mẹ́ta wọn ni ṣé wọn ti tó wà ní àti pé pé ìdílé tèmi tó kí wọn rò wá pé wọn náà ló kọ́ ló kí wọn rò bẹ́ẹ̀ ìlú muhammadu alhamdulilayi wa ta'ala wọn ni kí àwọn àti ẹni tó ti sọ̀rọ̀ fún wa ní àwùjá àwùjá àwùjá tí ẹ bá bá lójú àrẹ ẹ wọ́n kàlú jà ẹ bá tó ṣẹlẹ̀ yìí gbogbo ọ̀nà tẹ ẹ wọ́n kàlú jà lójú ìlú nàbà yìí tí ò bá ní ẹ tó gbà nínú wa pé kí ẹ náà fúnra fúnra tó parí fúnra tó parí ẹ tó sùn ní a eléyìí hàn á ti ẹ̀ ní sáré wọ́n tó bá tó pàtí òṣèlú báyìí eléyìí á aláwọ̀ yóò tọ́ta rẹ̀ sáré ìmọ̀lọ́run wọ́n ní káwa gbà pé ó ní ọ̀rọ̀ tó kílíà tó wà jẹ́ nínú lọ́dọ̀ tiẹ̀ tí ó máa fi

Alákọ̀ọ́, obìnrin tí ó fẹ́ sì máa rí, tó wá ní àkọ́kọ́ fẹ́ fẹ́ ní ìgbàgbé ní àwọn ìgbà ní ọmọ ẹni ó lójú ọkùnrin báwa wá lókun tó náà wá lóye yá obìnrin tí wọn wá lóye obìnrin tí àtijọ́ àwọn ọmọdé tó bá padà yá òṣìṣẹ́ ń bẹ̀ mọ́. ìlú ìdáwọ́ fún náà lọ́kọ́ máa ń jẹun mi ní asán ni àwọn tiẹ̀ rí tí òkú bá fi gbọ́dọ̀ mi nítorí wọn ní wàhálà nítorí wọn bá fi fún wọn bá tó èmi náà tó máa ń àwọn tí wọn ní máa tún wọn lọ́nà tó wà ní ìlú kí ló lè bẹ́ẹ̀ tó àyè sí tó lè gbóná tó àti ìgbà tí tẹ̀lé àfaramọ́ ni náà àmọ́ tó tẹ̀lé àfaramọ́ àgbà máa lọ sí màtò bẹ́ẹ̀ tó bá lè tẹ̀lé tó bá lè lẹ̀ tó lè gbóná tó bá yẹ kó ní àwọn àwa wí tẹ̀ àfaramọ́ tó ní àtúnná tó lè tó tẹ̀lé àti láti tẹ̀lé àmọ́ tó bá lè ní ìfẹ́ sí tó ti lè gbóná bọ́kùnrin bá fẹ́yàwó kó fẹ́ tó lè bímọ orí bá fẹ́yàwó kó fẹ́ tó lè ṣe wàá kọ́ ọ̀ka kí ni ọ̀ka ti lè rí kú ẹ̀ máa yọ ọ̀ka tó yà lọ. tí mo fẹ́ fi ti káàrin láàrin àwọn ọ̀dọ́ tó kù pé ewu tó ló ti pọ̀ tó tí wàá ní o da púpọ̀ tó o tó o. ṣé bá ti wà wúlò wá ní ìlú kiri tó tọ́ àlẹ́ àwọn àti ẹ̀ máa fi lọ náà fi lọ ẹ̀ ọmọ fẹ́ ṣòro ìtàn ìyẹn kò sí ìmáyìí ọlọ́run bá wọn pawọ́ nínú àlùkòkán nítorí ọlọ́run ní pawọ́ ẹnì kan lánàá ń sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ owó ṣe rí ní òde owó mọ́ ó wá kọ́ lọ́wọ́ sọ́lọ́ sáà ó ní afẹ́jọ́ náà owó ní ìṣẹ́jú àfi lọ́wọ́ mo ní kí ló dé gbogbo ní ojú ìgbẹ́ta lọ́dọ̀ kò sí dàgbà bí ẹgbẹ́ ni wá mẹ́ta tẹ̀wájú kò bẹ́ẹ̀ náà mẹ́ta ọ̀nà mẹ́ta ọ̀nà kó tẹ̀wọ̀ kálọ̀ ìnira tó náà so káwọn ọmọ wa pé lọ́pọ̀lọpọ̀ gbà káwọn ọmọ pé ẹkú bá lọ́mọ lọ́mọ lọ́mọ mẹ́wàá lé nínú àwọn ọmọdé ti rí àgbẹ̀sẹ̀ tó wọ́n lùfẹ́ kan owó sẹ́kọ́ndì skul tó máa san one thousand four hundred one hundred fifty naira òun náà ló gbé o ní ó kà láyà bá pé àwọn olè ló bá pé ní pé ó kọ́ bá dé lójú wa lójú níbẹ̀ tí wàá lè tó káwọn ọ̀gá pé ọ̀pọ̀ ọmọ tí yẹn bí tí wàá lè ohun ní ìdí bí àwọn náà bí yẹn lọ́wọ́ lọ́tọ́ ní àbúrò tó ká ìṣẹ̀ mẹ́ta náà mẹ́ta tó ní àtìkáṣẹ̀ fún gbélé náà ní o òun ti máa náwó tí wàá lè tó kọ́nà kó tà náà wa ó dá tó ọ̀kí abẹ́rẹ́ tí wàá lè tó àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àná tó máa olè tí ó fẹ́ gbà ná lọ́wọ́ yẹn àti sọ̀rọ̀ náà wà ní ọ̀sẹ̀lẹ̀ olè tó wá bọ̀ ó fẹ́ gbà dúkìá rẹ̀ àtẹ́jú náà torí lọ́wọ́ tó bá bọ̀ ọjà àtẹ́jú náà bá àjà ẹgbẹ́ náà jà síra yìí tó bá kọ́ wà jà síra yìí àtẹ́jú ní ọmọ àti ọmọ yóò bá bá ọmọ náà lọ. àwọn onímọ̀ máa ń sọ̀rọ̀ ìfún wa pé ẹni tẹ́ni ká bá jà yìí kó jẹ́ pé ti bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tí bẹ lọ́wọ́ rẹ̀ àti táwọn náà lọ́wọ́ wọ́n tó ń yọ ọdún orí àdá tó orí ìmọ̀ ẹ̀yọ wọ́n sì ní ọba àjà àbóyọ ọmọ orí ìmọ̀ ẹ̀yọ ní ọba àjà gẹ́gẹ́ bí ṣe ọkọ̀ ní ọkọ̀ tó lọ ilé nínú rẹ̀. na wọ́n wá pé ẹgbẹ́ ayọ̀ wọn lọ́wọ́ àbáta ẹni tó wọn lọ́wọ́ yìí òun ní kọ́mpilẹ̀tì mi náà òun òun ti bá rẹ̀ òun ti jẹ ilé ìlú òun gba bẹ́ẹ̀ ni àwọn àgbà والله تعالى على الصواب Ọlọ́run kó mọ́ sáà àwọn gbogbo wa náà, àwọn ọ̀rẹ́ ìlú àkókò náà kó mọ́ àbúrò náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìlú ọwọ́ àjẹ́ pé ọkùnrin kan tó máa ń sọ jáde lẹ́nu, gbogbo wa náà àbúrò obìnrin àbẹ̀ nígbàdúrà kó jẹ́ pé yòòyìn ó máa gbọ́ ọ̀kan tó máa fàyà ní jẹ́ láti ọ̀dọ̀ ọkọ ọmọ èèyàn sí ọmọ èèyàn sí ọkùnrin tó máa bí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń sọ fún ìyàwó rẹ̀ pé mo fẹ́ ọ tí bá rí pé nítorí pé ìyàwó tí mo fẹ́ tẹ́lẹ̀ kò ká ní lẹ́nu ó ló jẹ́ kí n fẹ́ ọ. kó máa jẹ́ pé nǹkan jẹ́ pé nǹkan kan bá ti ṣẹlẹ̀ olúmọ sábà jáde lẹ́nu ọkùnrin sọ pé ó ti wá ń bo obìnrin ẹlẹ́rìí jẹ́ ibi tí yóò mọ̀ wá sọ pé nísìnyí ó ti wá dísà ṣe ó ṣe tó wù ní pé kò kọ ọkùnrin yẹn lẹ fẹ́ ìyẹn ò tó ní excuse ní ọ̀sẹ̀ lè gbà bọ̀ ìyẹn fi ń fún ní sùúrù tẹ́lẹ̀. Ah, wọ́n gbà wá ọkùnrin mọ́ràn pé káàrin máa ti ká sí obìnrin àwọn obìnrin gba náà pé ọkùnrin àwọn tó kọ́ táwọn ọ̀dọ́ ìyàwó wa káwọn náà rò pé kí látọ̀dọ̀ máa fi mẹ́rin ọkọ pé tọkọ rẹ̀ ń sọ fún rẹ̀ yìí tí ó dùn ọ̀yìn ó dá púpọ̀ ọ̀rọ̀ gidi nù ọ̀pọ̀lọpọ̀ wa àì ẹnu lè fi nǹkan ro rẹ̀ o tó máa dúró kà ìyàwó ti yàn fẹ́ látọ̀dọ̀ pé kí wọ́n mọ̀ pé gbogbo gbàdúrà làwọn fẹ́ fẹ́ láàrin ní kò sí gbọ́dọ̀ tó ní òjò máa tẹ̀lé láàrin ní èyí tí ti láyé nù èyí tí ti ti láyé nù ẹ̀ wá ní nìkan tí ọ̀sẹ̀ bí bá ti pé ìyàwó mo fẹ́ tẹ́lẹ̀ tó kanu lẹ́nu máa bẹ̀rọ̀ yìí nípa pé o ti máa kọ ojú mi ní ìlú wa yàgbé wo ara wọn yìí wọ́n tó mi rí i wọ́n tó bá lọ́kàn jẹ́ sí ìfúnni ẹ̀ fún ní ọkọ̀ ìfọkànlẹ̀ tó bẹ́ẹ̀ ni ó ní torí ẹ̀ ẹgbẹ́ òun bá ló jẹ́ ló mọ́ wá fún tí ó bá ń bà mí jẹ́ orí lórí tó kíyàwó obìnrin pé kí wọ́n sọ̀rọ̀ fún bẹ́ẹ̀. Ìyá àdìsí sọ pé ká pẹ̀lú ọ̀rọ̀ ká ọ̀rọ̀ ká àpàtọ̀ rí àdúgbò ká fún ara ní gbogbo ọ̀nà bíi tẹ́lifí ìdí àlùmọ́lò àlùmọ́lò àdúgbò ẹlẹ́kejì ní ipa fífi fúlọ̀ pé àwọn làárẹ̀ tó ń bẹ lóògùn tó kàn tó kàn ṣe fúlọ̀ tí ò ní irú nǹkan tó tó fẹsẹ̀ nílẹ̀ àbí tí tí ó tó tó tó tó láti sọ pé fúlọ̀ yẹn ò wọlé. Ah, ọ̀rọ̀ náà bá mi sọ pé fíyàn fíyàn ní àbáwí bí ọ̀nà sẹ́wọ̀ntì àìsíyàn nígbà tí tó bá mi ti èyí lọ sí kólé wọ́n ti ìyẹn ní tó bá mi ti ọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà wá. Ah, obìnrin akéwìrì náà àtọkùnrin náà tó bá fẹ́ kọ́ ìyàwó rẹ̀ kó ilé rẹ̀ kọ́ ìyàwó tó bá tẹ̀lé àwọn gẹ́gẹ́ bí

láti pàṣẹ fún ọmọ rẹ̀ bí ó yẹ fún ọmọ wọn. Náà ọ̀yà. Nígbà ìrọ̀lọ́ wa nígbà yìí, pẹ̀lú àwọn kan tí àárín fún bímọ náà ló ti jẹ́ pé bọ́ọ̀lù ẹ bá ní pírọ́lẹ́mù kan. Inú àwọn òbí ẹ̀ náà, ọjọ́ wọn ní wàhálà ẹ̀ máa ń bàjá lọ ọkọ̀ sí lórí. Àwọn bàtà máa ń pa tó jẹ́ pé àdéhùn adáhùn yẹn padà sí àdìgbò ìgbà yìí sọ tó bá wà lé sọ pé àwọn àdẹ́sọ̀ lórí ẹ̀ tó tó fẹ́ràn bá dé àwọn tó ní àwọn tó náírà ní àwọn àdẹ́sọ̀ lórí ẹ̀ fún àwọn náà máa padà gbé tó fẹ́ràn yẹn rù lọ́pọ̀ àwọn ilé ọkọ mi èyí àti àwọn ìyàwó tí ọmọ wọn fi padà bọ́ wọn sí tí ó ní ẹlòmíì ní kí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn bá sí ìyàwó kẹgbẹ́ náà yẹn ni tó fẹ́ràn yẹn máa tí kò ní gbàgbà kò ní sáré ó ní èkó yọ láwọn ṣe ní oṣooṣù láti tọ́jú àwọn ọmọ yìí nínú ìpínlẹ̀ àgbàdo àgbàdo yìí oníṣòwò ni wà ní ìdábàárí àyùmọ̀ fún àbájáńtà bàbá àyùmọ̀ tó wù ú wà ní oṣù àwọn tábẹ́ kọ́ lẹ́gbẹ̀ẹ́ àti káwọn ìfowópamọ́ ọba ìgbà pẹ̀lú alágbára lẹ́yìn náà nìkẹ́lẹ́ àsọ pé bàbá ọkọ ló lá ọkọ gẹ́gẹ́ tó ní agbára láti kọ̀yàwó rẹ̀ sẹ́kọ̀ọ́ lágbára náà bọ̀dí táwọn ń dúró wáyà rẹ̀ kò dáa pé bàbá ìyàwó bàbá ìgbà ló kọ́kọ́ rẹ̀ bá a ti tó ní pé nígbà bàbá dé náà wọn náà wọ́n pè ọ̀dọ̀ wọn náà káwá káwá káwá tàkùn sẹ̀ríà àwọn ìlà tàkùn jẹ wọn torí àwọn bá ti ní pọ́blẹ́mù ilé wa lọ dá pọ́blẹ́mù rẹ̀ láwọn mọ̀lẹ́bí rẹ̀ tí àwọn bá ti ní pọ́blẹ́mù ẹ̀sìn ẹ̀gbẹ́ ní ojú rẹ̀ tó bá ti di ọ̀rọ̀ ọkọ ló wà lọ́kọ́ dandan ní kókó kó nà ju ìṣòro tí ìyàwó rẹ̀ ní tí ó bá ti di àwọn àti ojú àti àkọ́kọ́